ومن تبع هداه واستنى بسنته إلى يوم يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين أما بعد فاتقوا الله عباد الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله صرح الله تبارك وتعالى تحريمه في أربعة عشر موضعاً أتقي الله سبحانه وتعالى الله بعد أن دبقي أن صبر pẹ̀lú àánú rẹ̀ àti kẹrẹ̀ tó ṣe fún wa àwọn jẹ́ ọba fi fi tó jẹ́ wọ̀. nínú síra rẹ̀ àti títà alukur'an alákọ̀ọ́lẹ̀. ọlọ́wọ́n bá tún ká nínú ọjà ara ọ̀là mọ́lẹ̀ níbi ààyè bíi mẹ́rìnlá. ọlọ́wọ́n bá là mọ́lẹ̀ bí haram ní aṣíríkù billah. ìtẹ́mọ́tọ́ lọ́wọ́ pẹ̀lú gbogbo ọ̀nà yóò tó lè tọ́ wa gbogbo àwọn kan tí ń jẹjọ ti ta máa fi ń kọ́ lọ́wọ́ ọba tó ha ara nínú lérí nínú pẹran nínú kírun nínú foríbalẹ̀ nínú payà nínú rẹpọ nínú gbáralé nínú pípé gbogbo àwọn eléyìí tó ti kọ́ lọ́wọ́ tó ha náà wọ̀tá ala la máa fi ń kún ẹ̀bọ ni kálọ̀ mi fún kẹ́ẹ̀bí yàtọ̀ kọ́ lọ́wọ́ tó ha náà àkọ́kọ́ ìwọ̀ tọ́lọ́ ọba àlekẹ́lá ti lé wọ̀ òun náà ní ká má ti fi nǹkan rí ibi tí ọlọ́wọ́ bá nú ìjọ sí i nítorí ọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́ sọ báyìí ìgbẹ́kùrú sàáàlà àtúlù mọ́ àrùn ọ̀rọ̀ gbogbo màálẹ̀ ìlú àlà tó ṣe kú bí iṣẹ́ ìhà ọlọ́run rẹ̀ lẹ́nu sọ fún àwọn èèyàn ìfẹ́ wa kí n kà mọ́ irun jẹ ẹlẹ́dàá ìṣẹ̀lẹ̀ wọ̀ fún yín àkọ́kọ́ náà àwọn onígbà ẹ̀kọ́ gbọ́dọ̀ fi nǹkan ní ìkejì ọlọ́wọ́ bá ń lò jọjọ. ọlọ́wọ́ bá ṣẹlẹ̀ wọ̀ ọ̀kú kọ́líwá nígbà ìlú títẹ̀ yàtọ̀lá bá kí ẹ má fi dáadáa tó bí méjèèjì kí ẹ má tẹ̀lé wọn ní máa dáadáa ọlọ́wọ́ bá ṣẹlẹ̀ ilé wọ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà ọba sùhánà tọ́lọ́ ni wọ́n fi yí wá lílé ilé kíkánà àti pé àti bàbá kọ́ ẹ̀sìn dáadáa sí wọn. ẹ máa ń tẹ̀lé wọn níbi ohun tí òun ìyá pa sí ọlọ́run ọba dẹ́dà. nínú kẹtọ́ ọlọ́run ọba àríkẹ́ látẹ̀lé wọ̀ òun náà ní kọ́sílẹ̀ àwùlẹ̀ ìbí ìmúlá àfi ìpa nítorí orí. pípa ọmọ jẹ́ pípa ó lè jẹ́ ìpamọ́ lápò ayé kéèyàn máa ràn mọ́ lẹ́kọ̀ọ́ èyí tó ṣe pé yóò wúlò fún láyé sí báyìí àti níjọ́ ọdún dàrú fìyàm ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bàbá ìgbé wọ́n lè dáko tólu àwòlẹ̀ ẹ̀dẹ́gun mẹ́rin ní múlá ẹ má pa àwọn ọmọ yín torí ó sì ti ń ba yín wọ́n jì mọ́ náà ló dárú gbogbogbò àwọn ọlọ́run lágbèsè fún yín dẹ́gbẹ́ pé tọ́mọ bá tún fún òsì òsì máa ní kan ọlọ́run láwa láńpèsè fún yín wọn ni ìyáàmù àtọmọdé lọ. bákan náà tó àwọn èèwọ̀ ìtọ́lọ́wọ́ bá ti léèwọ̀ òun náà ní ìjọsọ̀rọ̀ ọba ní ma wà ní. ìtumọ̀ àwọn kan ti jẹ́ ìbàjẹ́ pálapàla bí àgbèrè bí ìwà rádaràdà bí ìjagunjagun ìwà tí ọ̀kan ọmọlúwàbí èèyàn mú. ọlọ́run ọba tó hánà ọ̀tá lágbàá yìí fèsì. ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ẹ kò gbọ́dọ̀ súnmọ́ ìbàjẹ́ ẹ gbọ́dọ̀ súnmọ́ ọ̀rọ̀ sọkúsọ pálapàla èyí lọrọ mbẹ àbí ìlọ pamọ́ nínú gbẹgbẹ máa wọn bá gbé léwọ òun náà ní kóòtù láti dẹkù pípa ẹ̀mí ẹ̀mí yẹn ọgbọ́dọ̀ kọwọ rẹ mọ kódà wọn kò gbọ́dọ̀ fún àwọn yẹn lápá lórí pé wọn fẹ́ẹ́ pààyàn ìdájọ́ kan náà ní bẹ lórí ẹni tó kú ni lọ́wọ́ níbi èèyàn pààyàn apààyàn lòun náà. ọlọ́wọ́ akọ́kọ́rọ́ ìtọ́ wọn náà sọ́kùnrin ló ń dákúta lẹ́bi àbúrọ̀mọ́ ọmọ nílùú àbí ham. àní ẹ má pa ẹni èyí tó fi kọ́lọ́ ọmọ àlejò ọlọ́sẹ̀lẹ̀ wọ̀ láti pa àyàfi lọ́dọ̀ òtítọ́. gẹ́gẹ́ bá nẹ́bí sọ́kùnrin asálámíkọ́kọ́ hadith abdullahi tọ́tọ̀ nínú hadith yẹn wípé àníkọ̀sẹ̀ lọ láti dẹjẹ́ ọmọnìyàn mùsùlùmí lẹ̀ àyàfi tá a bá rí kẹ́kọ̀ọ́ mẹ́ta. ẹ̀ńtọ́jú ẹgbẹ́wó ó ti lọ́kọ́ ní arúgbíláyà ni tọ́wọ́ àfìdí múlẹ̀ kọ́ sàgbèrè wọ́n ti lò mí ẹ̀ wọ́n pa àfẹnitọ́ pa ẹ̀ àfẹnitọ́ pa rẹ̀. bákan tó àwọn kan ló jẹ́ wọ̀ tọ́lọ́ bá la ìjẹ́wọ̀ rẹ̀ mọ́lẹ́ náà kọ́ òun náà ní akílámà ìyẹ̀fì ìjẹ dúkìá ọmọ orúkà mọ́lẹ̀ dúkìá ọmọ orúkà á bọ́ sí ẹ̀ yóò ní kó dáa ní wa bàbá rẹ̀ gan-an àjẹmọ́gbó. ọlọ́wọ́ bá sá amọ́lẹ̀ pé wọ́n wọ́n là ọmọ ẹlẹ́yẹ̀tì ẹ̀mí ẹ̀dẹ́ ti dúkìá ẹ dúró ẹsẹ lè gbà jẹ ẹsẹ lè gbà wọn àbí nínú ẹ irú àwọn ọ̀nà tó ń da ni ẹ. ẹ tọ́jú dúkìá yìí hàtà yẹtù ló wọ àtúntà títí tí ọmọ orúkọ yẹn ó fi dàgbà tí ó lò yìí bọ́ tí ọkọ̀ owó tẹ̀lé lẹ́sí lọ́dà tó dà. bákan náà náà kẹ́kọ̀ọ́ bá lè fi ọlọ́dọ́lá mọ́lẹ́ pé wọ́n ọ̀hún náà dáná mú ìṣẹ́ni lẹ́yìn ìwé ní ìzà chipping nínú sàn pẹrẹgì àbí ìtọ́jú oníṣẹ́ẹ̀lì ọlọ́wọ́ bá ń pa wá láti pé wa áwọ̀ olùkẹ́ ilẹ̀ wọn ti ń zá ẹ̀mẹ̀lẹ̀ pẹ̀lú pọ̀. àní ẹgbẹ́ òsàn onípẹrẹgì ọgbọ́ni apẹrẹ ní pépí ni èyí yóò fi bàjẹ́ àbákò ní wọ́n bá wọn òun ti ni wọ́n ti fi ń àti alámúlédì ẹni pé ẹ pé ẹ ti lé nípa rẹ̀ fún náà fún náà wọ́n ti àní lábẹ́ mi kan lọ́rùn àdìgbò bá ti gbà láàyè kí ẹ̀mí rẹ̀ bá lágbára nílẹ̀ láàyè kò ṣe nínú pẹ̀lú ọlọ́wọ́ bá ti lé wọn tọ́lá ìdí wọn rẹ mọ́lẹ̀ òun náà ti ṣe ha dàgbà tó ìjẹ́rí èké lójú òṣojú rẹ kúrò lójú rẹ kúrò báyìí ni wọ́n dẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ bá tó hánà lọ́wọ́ dáhàrà wọn lọ ìdá tó tó bá àdínú ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ti dọ́gba ọ̀ wọ́n lọ wò kí á nà dà fúnbà kódà bó ṣe fi ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá sọ yọ bá lásùnmọ́ wí ẹ̀yẹ ṣe lọ́gbà sọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ ní èké ẹ sọ dódò ẹ má parọ́ níbi bọ́ọ̀rù ìkéde lágbára tó ẹ wà níbi sọ́lọ́ lọ́hùn àrùnlọ́lọ́ ọsọ fún wa ni ó mọ jọgọ ìgbẹ́ ẹni fún yín nìrò àyè tó tóbi jù lẹ́sẹ̀ nílá wọ́n làtẹ́bí ọlọ́lá kọ̀ọ̀kọ́ òun ni fi nǹkan ní kejì ọlọ́run ọba nínú ìjọba ìkejì òun náà ní ìsẹ̀yàfẹ́ bàbá ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ṣàhádà kùtù àdẹ́bí sọlọ́lọ́ àlọ́sọ́lá wọn ní kò yé máa pààrà ilé ọdẹ kútẹlẹ ní ọbẹrẹ sí ní wí tó wí àwọn ní àwọn sọ pé yára lè sẹkẹ ọba àti ọba àtọrọ afẹ́ káàrẹ́ pẹ̀lú ohun tí ń sọ yìí tó ti rí iná ìdílé wa tó. nípa bẹ́ẹ̀ nínú kẹtọ́ lọ́wọ́ bá lè kẹtọ́ sí ilé wọ̀ ọ̀hún náà ti dákòtò ẹ̀hà ẹ̀sẹ̀ ètò àlùkáwà ní ètò àlùkáwà ní bẹ́yẹn ṣe àfikún yẹn lálùkáwà ní lágbájá ìbọn lọ́wọ́ lọ́dọ̀ mi ni ọkọ̀ kẹfà lè ní púlẹ̀ kí yẹn wá lọ yí àlùkáwà ní aráàmù ni o ọlọ́ni wọ́n ti hàn ní láàrin náà kú àlùkáwà ni ọlọ́run ọmọ ẹ̀sà tó tẹ́ẹ̀rẹ̀ ẹ pè lóbi dájú pé kò sí níwọ̀n àtọ̀ tí ó rí kọjá àfi káàdẹ́ni sọ́lọ́ lọ́wọ́ àrùkọ́lá ọkọ̀ nínú ìbánisọ̀rọ̀ rẹ̀ wípé la ilẹ̀ limọ̀lá ahàdàlà kọ̀ǹtẹ́sì fẹ́ni yóò tí ọ̀gá ní àlùkáwà rẹ̀ kí wọn dájú lásán bẹ́ẹ̀ ẹni yá ní jàmbá rẹ̀ á máa dáadáa pẹ̀lú ẹ̀kọ́rọ̀ òun ló fàlà níbi sọlọ lọ àlùfọlá ti sọ pé mọ̀nkọ́tàlá lọ àhàdà ẹni yóò tọ́ de lọ pa ẹni náà ní fúlàlù káàdì tó lè gbé lu wa pẹ̀lú kọ̀kẹ́balẹ̀ pẹ̀lú àìsí pààyè kéke ìyẹn wà lọ pa ìdí ọlọ́run fẹ́ fẹ́ kò ní kóró àlùjẹ́nà kóró àlùjẹ́nà máa jìnnà jìnnà jìnnà jìnnà kéke ni. ya ìlànà nínú òun náà ni áfílẹ̀ ìmọ̀ ìta nípa àwọn kẹfẹ́ àgbà jẹ òun mẹ́wàá tiẹ̀ làwọn ti wọn asilamọ ìta bólúti kan náà la ka gbogbo ẹ sínú mẹ́rin la dá sọ yẹn pẹ̀lú bí ọlọ́run ọba bẹ̀rẹ̀ rẹ̀ ó kó gbogbo mẹ́wàá wá yẹn sínú ẹyọ kan ni ọlọ́run ọba sọ yìí pé ọlọ́run lè má ti alẹ́ yìí tó mọlẹ́mọ ìta ẹ̀sùn gbọ́dọ̀ ju kú ẹran o àyàfi tó bá jẹ́ tata gẹ́gẹ́ bá tó láti yọ yẹn kó bẹ́ẹ̀ tó bá jẹ́ tata àbẹ̀jà ló kù wọ́n dá ẹ̀sùn gbọ́dọ̀ jẹ́ ẹ̀jẹ̀ àyàfi tó bá jẹ́ ẹ̀sọ̀ àbí àmọ́lódù àdókò sálá lọ́yọ̀ yẹn lẹ̀ wọ́n lè máa ń tẹ̀sí ẹ̀rù bákan náà rẹ lẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ jẹ́ rẹ lẹ́dẹ̀ bákan náà wọ́n mọ òfin lẹ́nu ọ̀yọ́ ìlà ewu tó ṣe pé wọ́n dá kan náà wọ́n bá ti gbà tí wọ́n fi pa ẹ̀bùn gbọ́dọ̀ jẹ́ wọ́n lè fún fáni kan ẹ̀rọ tó fún lọ́rùn pa ẹ̀bùn gbọ́dọ̀ jẹ́ wọ́n lè fún òwúrò èyí tí wọ́n fa kọ̀ọ̀pá tó fi kú ẹ̀kú gbọ́dọ̀ jẹ́ wọ́n ti mú sára kíá èyí tó jábọ́ láti ọ̀nà lókì látòrí òkè lọ́gà ọwọ́ àtúnfẹ́ ẹ̀kú gbọ́dọ̀ jẹ́ wọ́n ti náà fi hà abẹ́rẹ́ tó fi kọ́ kẹra wọn fa ìwà tó máa ń lọ bẹ̀rẹ̀ ẹja ẹ̀ gbọ́dọ̀ jẹ́ lọ́kọ́ kẹra wọn fa bákan náà wọ́n mọ àtàlà sábẹ̀rún ilẹ̀ mọ́ọ́dà kẹ́yìn tó ti rí pé kìnnìún lọ ṣe é kù tó kú ẹ gbọ́dọ̀ jẹ́ náà yẹn ọlọ́run wa sọ pé kí lè mọ́ sẹ́kẹ́ ìtò àyàfi èyí tẹ bá lè mẹ́mi lára rẹ̀ nínú èyí tó ibi wọ́n fún lọ́rùn pa ẹ̀yin lẹ́sẹ̀ dúró rẹ̀ wọ́n fún lọ́rùn kì í kú tẹ́yẹ́yẹ́ ẹ̀yin lẹ́sẹ̀ dúró. àyè bẹ́ẹ̀ kọ́ èyí tí wọ́n ló ń pọ̀ pa ọ̀kẹ́ wí ti ní kéèkù ẹ̀ wá ọbọ̀ bẹ̀ àbí ìtọ́jà bọ́ lórí òkè èkúta ọbọ̀ bẹ̀ àbí ìtọ́kẹ́ra wọn ń múra àti fún mi kì í fún ọgbọ́n mi wọ́n máa àkàlà sábà àwọn márùn yẹn nìkan lẹ̀ ní ní ọlọ́wọ́n bá nìkan láyé ọlẹ̀ pípé yẹn nìkan lẹ̀ ní jẹun wọ́n ti pé kìnnìún kú jẹ ṣùgbọ́n kì í kú ná ọgbọ́n mi ẹ̀rí bákan náà wọ́n máa lómi ha àlẹ́ nù tí wọ́n pa sójú bọ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ o wà á tẹ̀síkàkọ́símù bíl ẹ̀sìlẹ̀ ẹ̀ gbọ́dọ̀ fi ọ̀pọ̀ pẹ̀rẹ̀ mọ́ irú yìí ni máa ń tẹ̀lé قبل الإسلام يا عباد الله إن أنكدنا عملا قال في وني أجاجا فاتي وأنه شهر محرم الدمان له هنا الإثم والبغي بغير حق هي ما تيما إما تسر هي تسر فرارة كاري بابا بابو تمتا لوا ìsàbòsí síra ẹni àbòmí ni àbẹ ìsàbòsí ọlọ́wọ́ àbòmí ni òun lè fi nǹkan mí kejì ọ̀nà ọba nínú ìjọ ọ̀lẹ́ ni kéèyàn sábòtí fẹ́ dání yẹn ní àbòtí kẹta ni kéèyàn kó rẹ̀. àlìkéèsì òun ni kéèyàn máa lọ dẹ́sẹ̀ kó ṣe ya pa èyàn kóra rẹ̀ sí torí gbà tí yà ya pa yẹn bá dé yẹn náà lọ́dẹ̀ tó máa nà. ẹ wá rí wọn lọ́wọ́ ọlọ́run tún ṣe yẹn náà léwọ̀ òun ni kéèyàn tún kọjá àlà sẹ́lómi. èyí tó lè dẹ́sẹ̀ nítorí ara rẹ̀ o tún lọ wùwà ẹ̀sẹ̀ ẹ̀rí ọlọ́run lásán pé wọ̀ ni ọlọ́run kọ́ fún àtẹ̀jẹ́ sọ́lọ́ إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن أنا ضعيف أنا نامي أصلي والفواحش إبادة إنه فلا إنه بابا والإثم والبغي àti ìyapa tó ti pé yẹn máa ṣe tó ti pé yẹn rẹ̀ ó tọ́jú yẹn wàlúbáwò àti ìmàlọ́ sí ìyapa ìkọjá àlàfẹ́ lómi ìrọ̀ ìrẹ̀ tàp lọ́nà ìjọba. ìyá ayọ̀ adala nínú kẹtọ́ làwọn bá dà mọ́lẹ̀ wípé wọ́ni òun náà ní nìkan mahari àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn èèyàn kan wà tọ́lọ́wọ́n bá ṣe léwọ́ bá gbọ́dọ̀ fẹ́ wọn ọlọ́run ní kúrò má jà ní gbọ́n mahari ẹ gbọ́dọ̀ fẹ́ yà yín èèwọ̀ lọ́jẹ́ fún yín wọ́n bá nẹ́ẹ̀sì àtàwọn ọmọbìnrin yín wọ́n àfọwọ́ tuntun àtàwọn àti lọ́nà yóò torí ọjẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ apá yín pọ̀ ni àbí apá yín pọ̀ àbí yá nìkan bákan náà rí bàbá nìkan lọ́kọ́ ayé kọ́ wà á tuntun àbáwọn ẹ̀gbọ́n bàbá yín lómìnrin wà sáàlà tuntun àbáwọn àbúrò ya yín lómìnrin bọ̀bà náà tó hàn. àwọn ọmọbìnrin tí arákùnrin yín bí eh, ìyẹn ní tó ti pé ápù ní ṣe bàbá fáyín pọ̀ ní ìyá fáyín pọ̀ ní ọmọbìnrin ẹ̀ kò gbọdọ̀ fẹ́ bọ̀bà náà tó hàn. bákan náà ọmọbìnrin ti bí ẹ̀ kò gbọdọ̀ fẹ́ wà ó bẹ́ẹ̀ náà làwọn ìyá yín kọ́ fún yín lọ́yà ọlọ́run pè wọ́n ní ìyá yín ìyẹn lè má gbajúmọ̀ lọ́dọ̀ tí wàá fún gbajúmọ̀ láwọn àyè gan ẹgbẹ́ wa gbọ́ ọmọ fálágbà lọ́jọ́ bá wọn fún lọ́yà ó sì lè ṣẹlẹ̀ kan síṣẹ́ lè gbé wá láwùjọ wa náà sì kéèyàn bí mọ ní ti kókó láyé kẹ́nìkan wá bá ní fún lọ́yà ó ti dìyà nìyà ẹ kò gbọdọ̀ fẹ́ wọn. bákan náà wàá kọ́ wá sókun mi náà lọ́wọ́ àwọn ọmọbìnrin àwọn àti tó ṣe é pé ẹ̀kẹ́jọ́ fún yẹn pápọ̀ ní kèé ẹgbẹ̀rún fẹ́ wọn wà ó mọ náà níta ìlú àwọn ìyá ìyàwó yẹn ẹgbẹ̀rún fẹ́ wọn ẹni wọn lè ẹkù ìfọ̀mù ajégún jẹrẹ kí ló dé wọn ọ̀fẹ́ yà fọ́mù ẹ̀ à ẹ̀rí bẹ́ẹ̀ ti di ilé lèdì bákan náà wọn ọba ìmùkùnmù lẹ́ẹ̀tì ìfojú rìkù àwọn ọmọ mi tó gbọ́ wá gbé tọ́ lọ́dẹ̀dẹ̀ yìí tó ìlú ìyàwó yìí náà ló bí wọn oyè ó ti bí wọn bí kan ní àdìlẹ́ẹ̀tì ìdẹ́kọ̀tún ti fẹ́ yà rẹ̀ dẹ́bi wọlé ti yà rẹ̀ báyìí ẹ gbọ́dọ̀ tó fọmọ tó gbé wá láti fi kàn mọ́ ọ. fa ilẹ̀ ń tẹ̀kọ́ ọ̀nà dẹ̀ka tó fi yé tùmọ̀tẹ̀ ẹ bá ti wọlé sí ya rẹ̀ dẹ̀ ti fẹ́ ya rẹ̀ ẹsẹ̀ ń palẹ̀ bọ́ fẹ́ fẹ́ fẹ́ ya rẹ̀ lẹ́wọ́n adé tí ọmọ yìí náà má ti tẹ̀ tó ṣe kọ̀tẹ́tẹ̀ fún yín gbà yẹn kọ́lá ní àárín ẹ fẹ́ wọn. wàhálà ìlú abiná ikùn ìyàwó ọmọ ẹ gbọ́dọ̀ fẹ́ o bó ti já sí pé bàbá ò lè fẹ́ yà ọmọ ẹ̀ ọmọ náà ò lè sún ìyàwó bàbẹ kò lè túlókò wọn àgbà gbà yìí tí tí màá fọ òun filẹ yóò tẹ kéré bí ẹ ọmọ yàrá tó kẹ́yìn wa gẹ lọ́dọ̀ ẹsẹ nílé kọwá ló wọn kò lóko aráàmù ni o ẹ gbọ́dọ̀ fẹ́yàwó ọmọ yín mílíọnù àtúnlẹ àdínkù ọmọ yín ọkùnrin náà fara bí ẹ gbọ́dọ̀ fẹ́yàwó rẹ. wà á ń máa ń bẹ́ẹ̀ lọ sẹ́yìn ní ilẹ̀ mẹ́fà sílẹ̀ ẹ ti gbọ́dọ̀ haramu ni o ilẹ̀ náà kọjú tẹ́lẹ̀ àbí tó ti wáyé kọ́lẹ̀ islam islam tó lé èyí ó ti fi kálẹ̀ náà ní túmọ̀ rẹ̀ o inna allah wa kana ghafura rahima ọlọ́wọ́ bá ní aláforí ní máa ń ti kéye nínú àwọn tó ìgbọ́dọ̀ fẹ́ wọ́n ní wọ́n kọ́ náà lómi náà lè obìnrin tó wà lọ́ọ̀dì ọkọ gan ìyẹn gbọ́dọ̀ fẹ́ o tí wọ́n fi kú ká kí dé ṣe pé wọ́n lọ àwọn wa yí gbogbo ẹ̀ pọ̀ bí yóò fi kọjú ó sì sí ọmọ dúpẹ́ nìyẹn yóò bá sí ọ lọ́wọ́. àwọn ìyàwó tó fi kó ti wà lọ́ọ̀dì kan nígbà wọn ọba ti kú ká ẹ̀ gbọdọ̀ fẹ́. ẹ lẹ mẹlẹkẹsì àyìnbọn lòlò àwọn yìí náà lè fẹ́ bóyá ọjọ́ yìí kí káfíìrù ló ti wà tẹ́lẹ̀ kékeré tẹ́lẹ̀ yìí ni àyè àwọn ọ̀kẹ́ tó wà lẹ́yìn ilé wa tó àwọn obìnrin tó pọ̀ kẹ́nìjọba lè fi tóun lè lọ fẹ́ òun Ghana á lè ọlọ́ọ̀fẹ́ náà ni tóun lè fẹ́ dúkù ṣebí mùsùlùmí ni kọ́fẹ̀ tóun lè fa ẹ́ńtínà ni tóun lè fa Hausa yàtọ̀ kákàtà táwọn Yorùbá máa ń dá sí wọn tí ásídẹ́ǹtì bá tẹ̀lẹ̀ ọmọdé àti bá fà kẹ́kù àwọn arí Yorùbá mẹ́ta náà tó kú wọ́n lè yẹn mẹ́ta ló kú àti kíni ọ̀hún àti mọ́là kan ẹ̀rí àtàkàtà ni gbogbo ẹni ọba ti jẹ́ mùsùlùmí ọmọ ọ̀yá ẹ wá dúró ọkọ̀ tí ẹsẹ̀ sábà fẹ́ yàtọ̀ tí wọ́n bá dá àkàlẹ̀ àwọn ẹni tó kún ẹfẹ́ wọn á ń tẹ́kù sáfù bí àmúwáyé o ẹ̀fún wo yìí fẹ́ wọn. mọ̀kìnní ẹfẹ́ wọn ti fi fẹ́ dáadáa ẹ má ṣàgbèrè pẹ̀lú wọn ẹ má ṣàgbèrè pẹ̀lú wọn. sọ eléyìí wọ́n àwọn fẹ́ wọn bá tẹ̀lé wọn ní àwọn fẹ́ tọ́lọ́ tẹ̀lé wọn ní rìbá wa tọ́lọ́ ń la pé wọn ni ọlọ́run ti wá àhàlùlọ́ọ̀ ọlọ́run bá ti lẹ́sọ̀ ṣùgbọ́n èlé lẹ́sẹ̀ yóò torí kọ́ wá kọ̀ọ̀bá àjẹ́ rìbá lùpàṣẹ àbí rìbá nẹ̀sì à èèwọ̀ ni o rìbá nẹ̀sì à òun náà ni mọ̀yáwó lọ́dọ̀ rẹ ní ti mọ̀yá ten thousand kọ́kọ́ pé five hundred naira máa sórí ẹ̀ rìbá nẹ̀sì à ni rìbá lùpàṣẹ òun náà ni kí ẹgbẹ́ yìí sọ́dọ̀ abẹ́sọ̀dé lórí lọ́pọ̀lọpọ̀ yìí máa fẹ́ ti dá òde dá abẹ́sì akérè wọn láàdẹ́fẹ́ àwọn àlè ọmọ one thousand wa pé ọ fi gbàá ọ̀fi gba náírà rẹ̀ náírà eléyìí aráàmù ni o bákan náà èyí lọ́kẹ́yìn òun ni ọ̀sán kó wúlò àlọ́lọ́ kéèyàn máa dáadáa fa arọ́mọ́lọ́ ìwọ̀n tọ́lọ́hún òwì ká sọ gbọ́lọ́hún wí ọlọ́run kọjú náà lẹ́bi sọ́lọ́ ọ̀sán sọ fáwọn àdébọ̀kọ̀ yìí pé ìsìnàmọ̀ àbúrọ̀mọ̀ rọ́bì alẹ́lẹ́dàá ni ó ti léwọ̀ wípé àdìbàjẹ́ ọ̀hẹ́ ni ẹ̀kọ́ pamọ́ ni ẹ̀ wọ́n á ṣe kúrò àlọ́ lọ ìmọ̀ ọ̀là àdàlẹ́mọ́ ìmúṣẹ́ ìbá tí mọ̀ kọ́ náà ọba sọ ẹ má wí kọ́ náà sọ بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم بما فيه من الحكم والذكر الحكيم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 ọpẹ́ ní fọlọ ọba sùhánà eléyìí bí ó ní kí oṣù muharram ya wà bẹ́ẹ̀ kọjá ẹgbẹ́ lára àwọn oṣù àlè wọ̀ ọlọ́run sọ nípa oṣù yìí àtàwọn mẹ́ta tó dùn yìí pé dájájọ́ nǹkan oṣù lọ́dọ̀ ọlọ́run ọba sùhánà oṣù méjìlá ni nínú àkọọ́lẹ̀ ọlọ́run láti jọ́ tọ́lọ́wọ́ bá ti dá ojú sọ́ní àtìlẹ̀ ṣùgbọ́n àwọn mẹ́rin kan wà fẹ́ o tó ti tó oṣù àgbèwọ̀ ni òun náà la wà nù rẹ̀ láti ká bí mẹ́rin bẹ́ẹ̀ òun náà ni ṣàrú ìkàbọ̀ oṣù hàrù oṣù yìí ọjọ́ oṣù lọ́lọ́lá láti ṣe àwọn ìjọ tìkan nínú ẹ̀. Ìyàlímọ̀ Mùsùlùmí rahimahullah wọ́n gbé jáde nù hadith àbí kọ́ẹ̀rọ wọn là Nabi sallallahu alaihi wasallam sọ wípé afdal siyami ba'da shahri Ramadan èyí tọ́lọ́lá jù náà rẹ̀ lẹ́yìn àrùn rọmọdán òun yẹn ti ṣàkóso lọ́ọ̀dì lẹ́ni tẹ̀lé ọ̀run náà muhammed òun yóò sọ ọlọ́run tẹ̀gbẹ́ muhammed. àti wípé ìtọ́lọ́lá yóò tó ọ̀run bá dàl parí lọ lẹ́yìn ìran ọ̀rẹ́ yẹn òun yẹn ti fi àmú lẹ́yìn títí lẹ́bílà lọ́rùn lóru. ìyá ìbádọ́lá àdékágbára ẹ̀ sábà wọ̀ ní kí sọ̀rọ̀ yẹn ọmọ àlọ́lá nínú muhammed dáwà yìí nípa àdéhùn tí wọ́n kọ̀ لقد عبد الله بن عباس رضي الله تعالى عنهما وأرضاهما ونوصي بيري لقد عبد الله بن عباس nípa ìmọ̀ agbáwẹ̀ ní ọjọ́ kẹwàá ọ̀sùn yìí èyí tó ti fi insha Allah yóò fẹ́ bọ́ sí ọjọ́ jùmọ̀nì rẹ̀ ti ń bọ̀. wọ́n ti béèrè nípa rẹ̀ wọ́n wá ní orí òtítọ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ́ọ́mọ yẹ̀wò kí ó sáwẹ̀ ẹjọ́ kan tí ó tún máa wá fọkàn ọlá tí ń bẹ fọjọ́ yìí lórí àwọn ọjọ́ yòókù ilà ààbẹ̀lẹ̀ ọmọ àyàfi ọjọ́ yìí náà ní ọjọ́ kẹwàá Muharram yìí ni èyí tá a mọ̀ sí Àṣúrà inú àwọn ẹ̀dá tuntun sálá tó máa ń sọ fún ara ẹ̀ pọ̀ wàhálà ṣàhà àti oṣù yìí ni ìyẹn oṣù rọ̀mọ̀tọ́ àti bàtà ẹbí sọ̀tọ̀ lọ́wọ́ sọ̀lá yà ìlà dàda ó ti fẹ́ dá tó sọ fún wa ike ń bẹ̀rẹ̀ ọjọ́ Àṣúrà yìí ìṣesí mẹ́rin lónìí ìṣesí kànfẹ́ tòtí ká níbi sallallahu alaihi wasallam a máa gbà àwọn yẹn nígbà tó wà ní mẹ́ta ṣùgbọ́n kò fà àwọn lábẹ́ láti gbà. ìṣesí kejì òun ni pípa tá níbi sallallahu alaihi wasallam lónìí mọ̀ ní ìlà ọgbà àwẹ̀ yìí wọ́n ti pa àwọn yẹn láti ẹgbẹ́ kí wọ́n gbà pàpà jùlọ nígbà tó ní àwọn bàkàtà àbíyà tí wọ́n gbà rẹ̀ ní ọjọ́ kẹwọn oṣù Muharram yìí àwọn àti ìbéèrè lọ́wọ́ wọn ìgbé kí lọ́ bá àwẹ̀ sẹ́gbà ni òní lọ́jọ́ náà ọjọ́ kẹwàá yìí ìyẹn muharram yìí òun lọ́jọ́ tó ṣe déédéé ọjọ́ tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tọ́lá nẹ́bí Mùsá nínú alágbádúgbò omi àdébí sọláàtù ọ̀sẹ̀lẹ̀ ó sì wá sẹ̀kẹ̀rẹ̀ àwọn òṣèlú àti àwọn ẹ̀mẹ́wá rẹ̀ nínú omi yìí. ìgbà nẹ́bí Mùsá ní sọláàtù ọ̀sẹ̀lẹ̀ ọwọ́ agbáwé ní ọjọ́ ọ̀nà àhàkù ni musa mínkù àwọn lẹ́sọ̀ sí musa jẹ́ yìí gẹ́gẹ́ lọ ìjọ ọlọ́run bá gbá rẹ̀ wọ́n bá pàṣẹ pé kí wọ́n gbà ìṣesí kejì yẹn. ìṣesí kejì gbogbo ọgbà yẹn rọmọdún òsì dọ́rẹ́ yẹn ńgbà wá ìṣesí ẹlẹ́ẹ̀kẹta ìgbà tó wá ní pé rọmọdún pa ọlọ́run sí lọ́rẹ́ yẹn táyà sọ̀kalẹ̀ bí ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun nígbà táyà yẹn padà sọ̀kalẹ̀ tó yà wẹ̀ rọ̀mọ́tọ́ yẹn fáwọn mùsùlùmí wọn ọmọ àdàpáàdì ọgbà àwọn ẹjọ́ kẹwàá sí ẹgbà wa ti sọ yìí pé òtítọ́ ọlọ́run sọ pé kò sí bá wulé gbà ẹni wọn bá ti wulé sí kí ni ọmọ lè fi lẹ ẹni wọn ti tẹsí ẹlẹ́ẹ̀kẹrin kò sí fún lọ́kẹ́yìn ẹni tó ti bá tẹ́bí lò títí ìgbà tí àtẹ́bí fi jáde láyé lọ́mọ́rọ̀ yìí wá ní wọ́n ti ọlọ́run padà pinnu lórí wípé níparí ayé rẹ̀ wípé àwẹ̀ inú wọn bá tẹ̀ fún padà ga o òun ò ní da sàmọ́. tóun bá ti gba ọjọ́ kẹwàá kàn wọ́n gba ọjọ́ kẹsẹ̀ sáájú rẹ̀ ẹ̀rí ọwọ́ àti ọ̀kadì ti ti máa ń fún símu gbé jáde rọ̀bì mọ̀lọ́ látọ̀dọ̀ abúlẹ́bù lábáàsì rọ́dì ọlọ́ọ̀kú tààlà àdúrà wọ́n ní nígbà tí ìsìtẹ́ ọlọ́wọ́ bá gbàwé àṣùrọ̀ ìyẹn ọjọ́ kẹwàá oṣù mọ̀hárùn-ún yìí wọ́n ti fa àwọn yẹn láti pé kí wọ́n gbà gẹ́gẹ́ bá ti sọ dẹ́yìn wọ́n á ní ẹni oṣù tí ọlọ́run ọba ìdílẹ̀kù yẹ̀wò mọ̀ tó àdìmọ̀ olùyẹ̀wò ni wọ́n lọ sọ ọ̀rọ̀ ọjọ́ tó máa fi gbàwẹ̀ yìí ọjọ́ táwọn jíù máa ń bàbàrà ni àtàwọn ọkùnrin yóò ìdí ọlọ́run á ní ọjà gbọ́rọ̀ bá rí bẹ́ẹ̀ fàyídà kíáná àgbà àwẹ̀ ìjọ kẹsàn-án àgbà mẹ́rin ló ti kílíà sí wa ànábi sọlọ́lá àgbàlá ọ̀wá di ọdún mi lọ́tẹ̀lé sọlọ́ ọba mi padà sí ànábi sọlọ́ omi jáde láyé àtìjẹ́rì ìgbà wáyé bí wọ́n wà láyé tọ́dún mi fi dé ni jọ méjì ni ó ṣe dáná sọlọ́ máa fi gbà wẹ̀ yọ máa gba ọjọ́ kẹsàn-án yóò ti máa ọjọ́ kẹwàá ìgbàdàlá omi ẹ̀ máa wẹ̀ ká gbìyànjú láti gba ọjọ́ kẹsàn-án agága ó tún ṣe pẹ̀lú kàkà sí lọ́wọ́ yìí kò sí dídí yọ ọ̀gbọ̀n sọ̀rọ̀ yìí ìyẹn ọjọ́ tó dé wàásù sọ́lá máa tọ́ pa rẹ̀ láti fi gbà wẹ̀ tẹ́lẹ̀ nígbà bá tẹ̀ ti gbà láti sí ní aláǹfààní àti gba yọ ọ̀gbọ̀n ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá bí wọ́n béèrè lọ́wọ́ àti sọ́lọ́ ọ̀sọ́lọ́ nínú kàdíjà mi kọjá dá ìdá bá wá gbàwé ẹ̀rí pé béèrè jẹ́ wà lẹ́mí kálukú nìyẹn tọ́lọ́pọ̀lọpọ̀ láàrin wa ni kí ni ó ṣẹlẹ̀ tá a bá ti dé tán ẹlòmí ọmọ abẹ́rẹ́ pé àwọn eléyìí kí láàrin bẹ́ẹ̀ náà bá gbà ọ̀nà ọdún òjijì ọlọ́wọ́ ọba lérè sallallahu alayhi wa sallam ìgbé kinu tí ń fẹ́ fi ká gba ara yìí òjijì ọlọ́wọ́ ní àtẹ̀sí wa lọ́lọ́ yìí àti ìgbà kẹrọ sálẹ́tà lẹ́sì kọ́fìlà mọ̀ ní àbíyẹlé ìgbọ́kànlé lọ́dọ̀ ọlọ́wọ́ ọba sàánà ó fi pa àwọn ẹ̀ṣẹ̀ ọdún ní ẹsẹ tẹ láti fi ọpa rẹ láti ẹmọ ọdún tuntun yìí ya ìbádọ́lá eléyìí ni wọn tó rinlẹ̀ nípa ọjọ́ àṣùrà ìyẹn ọjọ́ kẹwàá oṣù Muharram ọjọ́ yẹn ọba la nàbí ilayi Musa alẹ́sọ̀lá lọ́sọ̀lẹ́ nínú ọdún tó ti sẹ̀fẹ̀ ọ̀nà àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n tẹ̀lé lọ́sẹ̀ wọn rí nínú ọdún yìí. ọ̀wá rinlẹ̀ ibà máa ní ọjọ́ yẹn òun làmẹ́bí náà wù fúnlẹ̀ gbogbo ẹ̀ wá sóòkù wọ́n wá sẹ́ná ẹ dákun ẹ má jà fi iná jólé olóòtú àsìkò òjò láwà ṣùgbọ́n náà wọn bá sùhánù ọ̀tàlá ó ti dá ó ti dá iná mára gidi kódà kéwì rẹ̀ gírì iná pẹ́pẹ́ o ẹ jẹ́ ká sọ́ra o iná ọlọ́run kì í jó yẹn iná ọlọ́run ọ̀gá máa ń jó nìyẹn ọlọ́run ní náírà lọ́ọ̀dì hábìyà lọ́lọ́run pè torí bẹ́ẹ̀ kíní kẹ káyọ́ káyọ́ kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ o káyọ́ káyọ́ torí bẹ́ẹ̀ ká sọ́ra gbogbo eléyìí yẹn kò sí kẹ́kẹ́ tó lè fìdí eléyìí múlẹ̀ kíní kẹ́kẹ́ ayọ́ káyọ́ ìgbà kan kò sí tó lè fìdí ẹ̀ múlẹ̀ tó èyí tó rí lẹ̀ fún ní ká gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá oṣù muharram allahumma muhammed alina muharramati ya rabbal alamin wàgbé lana ma qaddamna wa ma akharna wa ma anta a'lamu bihi minna àbí ọlọ́wọ́ bá sùpáàdà ló dá ara gbogbo àwọn kan tí ń dé wọ̀ ọwọ́ ọlọ́wọ́ bá ló ń délé wọ̀ ní nǹkan táwọn tó lè fọmọ ọ̀gá kà náà ní tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá à ń bẹ́ ọ ni dákúdá ni ó lè gbà lé wọ̀ bí a lè jìnnà sí ọ ọlọ́wọ́ àforíjì wa àwọn gbẹgbẹ́ àti ṣe ṣáájú nínú ẹ̀fẹ̀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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قم إلى صلاتكم ورحمة الله تعالى